ìwé kìíní pọ́ọ̀lù sí àwọn ará tesalonika tẹsalóníkà kìíní orí kìíní. èmi pọ́ọ̀lù àti sílífánù àti tímótì ni à ń kọ ìwé yìí sí ìjọ tẹsalóníkà tí í ṣe ìjọ ọlọ́run bàbá àti ti jésù kristi olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà máa wà pẹ̀lú yín. à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí gbogbo yín a sì rántí yín nínú àdúrà wa nígbà gbogbo nínú àdúrà wa sí Ọlọ́run bàbá wa à ń rántí bí ìgbàgbọ́ yín ti ń mú kí ẹ ṣiṣẹ́ tí ìfẹ́ yín jẹ́ kí ẹ ṣe akitiyan tí ìrètí tí ẹ ní nínú Olúwa wa Jésù Kristi sì ń mú kí ẹ ní ìfaradà. ẹ̀yin ará àyànfẹ́ Ọlọ́run a mọ̀ pé Ọlọ́run ni ó yàn yín nígbà tí a mú ìyìn rere wá sí ọ̀dọ̀ yín a kò mú un wá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nìkan ṣùgbọ́n pẹ̀lú agbára nínú ẹ̀mí mímọ́ ni àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó dáni lójú. ẹ̀yin náà kúkú ti mọ irú ẹni tí a jẹ́ nítorí ti yín nígbà tí a wà láàrin yín. ẹ̀yin náà wá ń fara wé wa ẹ ti ń fara wé olúwa láàrin ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ẹ gba ọ̀rọ̀ ìyìn rere tayọ̀tayọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ẹ wá di àpẹẹrẹ fún gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà ní macedonia àti akaya. nítorí ẹ̀yin ni ẹ tan ìyìn rere ọ̀rọ̀ olúwa káàkiri kì í ṣe ní macedonia àti akaya nìkan ṣùgbọ́n níbi gbogbo ni ìròyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run ti tàn dé kò ṣẹ̀ṣẹ̀ tún ní pé à ń sọ ohunkóhun mọ́ nítorí wọ́n ń sọ bí ẹ ti ṣe gbà wá nígbà tí a dé ọ̀dọ̀ yín àti bí ẹ ti ṣe yí padà kúrò nínú ìbọ̀rìṣà láti máa sin ọlọ́run tòótọ́ tí í ṣe ọlọ́run alààyè àti bí ẹ ti ń retí jésù ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí a jí dìde nínú òkú tí ó yọ wá kúrò nínú ìbínú tí ń bọ̀. tẹsalóníkà kínní orí kejì ará ẹ̀yin fúnra yín mọ̀ pé wíwá tí a wá sọ́dọ̀ yín kì í ṣe lásán gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lẹ́yìn tí a ti jìyà tí a ti rí ẹ̀gbin ní Fílípì ni a fi ìgboyà nípa Ọlọ́run wá tí a sọ̀rọ̀ ìyìn rere Ọlọ́run fún yín láàrin ọ̀pọ̀lọpọ̀ àtakò nítorí pé ọ̀rọ̀ ìyànjú wa kì í ṣe ohun ìṣìnà bẹ́ẹ̀ ni kì í ṣe ohun èérí tàbí ti ìtànjẹ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti kà wá tí ó fi iṣẹ́ ìyìn rere lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ kì í ṣe láti tẹ́ ènìyàn lọ́rùn bí kò ṣe pé láti tẹ́ Ọlọ́run tí ó mọ ọkàn wa lọ́rùn nítorí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a kò wá pọ́n ẹnikẹ́ni a kò sì wá ṣe àṣehàn bí ẹni tí ìwọ́ra wà lọ́kàn rẹ̀ a fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni a kò wá ìyìn ènìyàn ìbáà ṣe láti ọ̀dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní ipò láti gba ìyìn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Kristi ṣùgbọ́n à ń ṣe jẹ́jẹ́ láàrin yín àní gẹ́gẹ́ bí obìnrin alágbàtọ́ ti ṣe ìtọ́jú àwọn ọmọ tí ó ń tọ́jú bẹ́ẹ̀ ni ọkàn wa fà sọ́dọ̀ yín. kì í ṣe ìyìn rere nìkan ni a fẹ́ fún yín ṣùgbọ́n ó dàbí ẹni pé kí a gbé gbogbo ara wa fún yín nítorí ẹ wọn fún wa. Ara, ẹ rántí ìṣòro àti làálàá wa pé tọ̀sán tòru ni à ń ṣiṣẹ́ láti gbọ́ bùkátà ara wa kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára nígbà tí à ń wàásù ìyìn rere Ọlọ́run fún yín ẹ̀yin gan lè jẹ́rìí ọlọ́run náà sì tó ẹlẹ́rìí wa pé pẹ̀lú ìwà mímọ́ àti òdodo àti àìlẹ́gàn ni a fi wà láàrin ẹ̀yin tí ẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bí baba ti rí sí àwọn ọmọ rẹ̀ ni a rí sí ẹnì kọ̀ọ̀kan yín tí à ń gbà yín níyànjú tí à ń rọ̀ yín tí à ń kìlọ̀ fún yín nípa bí ó ti yẹ kí ẹ máa gbé ìgbé ayé yín bí ẹni tí ọlọ́run pè sínú ìjọba àti ògo rẹ̀. nítorí náà àwa náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí nígbà tí ẹ gba ọ̀rọ̀ ọlọ́run tí ẹ gbọ́ lẹ́nu wa ẹ gbà á bí ó ti rí gan-an ni bí ọ̀rọ̀ ọlọ́run ni ẹ gbà á kì í ṣe bí ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ náà sì ń ṣiṣẹ́ nínú ẹ̀yin tí ẹ gbàgbọ́. nítorí ẹ ti di aláfarawé àwọn ìjọ ọlọ́run tí ó wà nínú Kristi Jésù ní ilẹ̀ Jùdíà nítorí irú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ àwọn Júù ni ẹ̀yin náà jẹ lọ́wọ́ àwọn ẹ̀yà tiyín àwọn Júù yìí ni wọ́n pa Olúwa Jésù àti àwọn wòlíì tí wọ́n sì fi inúnibíni lé wa jáde. wọn kò ṣe ohun tí ó wu Ọlọ́run wọ́n sì ń lòdì sí àwọn ohun tí ó lè ṣe ènìyàn ní àǹfààní wọ́n ń ṣe ìdínà fún wa kí a má bàa lè wàásù fún àwọn tí kì í ṣe Júù kí wọ́n má bàa rí ìgbàlà kí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn bàa lè kún ṣùgbọ́n ìbínú Ọlọ́run ti dé sórí wọn. ẹ̀yin ará nígbà tí a kúrò lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a pínyà nípa ti ara síbẹ̀ ọkàn wa kò kúrò lọ́dọ̀ yín ọkàn yín tó ń fà wá gan-an ni a fẹ́ wá sọ́dọ̀ yín kì í ṣe ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ni èmi Paul ti fẹ́ wá ṣùgbọ́n Sátánì dì wá lọ́wọ́ nítorí tí kò bá ṣe ẹ̀yin tá a tún ní ìrètí wa ayọ̀ wa àti adé tí a ó máa fi ṣògo níwájú Olúwa wa Jésù nígbà tí ó bá farahàn ẹ̀yin ni ògo wa àti ayọ̀ wa. Tẹsalóníkà kínní orí kẹta nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ a pinnu pé kí ó kúkú kù àwa nìkan ní Atẹ́nì. ni a bá rán Tímótì sí yín ẹni tí ó jẹ́ arákùnrin wa àti alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ ìyìn rere ti Kristi kí ó lè máa gbà yín níyànjú kí ìgbàgbọ́ yín lè dúró gbọ̀nyìngbọ̀nyìn kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ ní àkókò inúnibíni yìí nítorí ẹ̀yin fúnra yín mọ̀ pé onígbàgbọ́ ní láti rí irú ìrírí yìí. nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a ti sọ fún yín tẹ́lẹ̀ pé a ní láti jìyà bẹ́ẹ̀ ni ó sì rí bí ẹ̀yin náà ti mọ̀ nítorí náà èmi náà kò lè fi ara dà mọ́ ni mo bá ránṣẹ́ láti wá wádìí nípa ìdúró yín kí ó má bàa jẹ́ pé olùdánwò ti dán yín wò kí akitiyan wa má bàa já sí òfo. ṣùgbọ́n nísinsìnyí Tímótì ti ti ọ̀dọ̀ yín dé ó ti fún wa ní ìròyìn rere nípa ìgbàgbọ́ àti ìfẹ́ yín ó ní ẹ̀ ń rántí wa sí rere nígbà gbogbo àti pé bí ọkàn yín ti ń fà wá bẹ́ẹ̀ ni ọkàn ti àwa náà ń fà yín. ará ìròyìn yìí fún wa ní ìwúrí nípa yín nítorí ìgbàgbọ́ yín a lè gba gbogbo ìṣòro àti inúnibíni tí à ń rí nítorí pé bí ẹ bá dúró gbaingbain nínú olúwa nísinsìnyí a jẹ́ pé wíwà láàyè wa kò jẹ́ lásán nítorí pé ọpẹ́ mélòó ni a lè dá lọ́wọ́ ọlọ́run nítorí yín lórí gbogbo ayọ̀ tí à ń yọ̀ nítorí yín níwájú ọlọ́run wa à ń gbàdúrà kíkankíkan tọ̀sán tòru pé kí a lè fi ojú kàn yín kí a lè ṣe àtúnṣe níbi tí ìgbàgbọ́ yín bá kù kí ó tó. ǹjẹ́ nísinsìnyí kí ọlọ́run bàbá wa fúnra rẹ̀ àti olúwa wa jésù kí ó tọ́ ẹsẹ̀ wa sí ọ̀nà dé ọ̀dọ̀ yín kí olúwa mú kí ìfẹ́ yín sí ara yín àti sí gbogbo ènìyàn kí ó pọ̀ sí i kí ó sì túbọ̀ jinlẹ̀ gẹ́gẹ́ bí tiwa ti rí sí yín kí olúwa fi agbára fún yín kí ọkàn yín lè wà ní ipò mímọ́ láì ní àléébù níwájú Ọlọ́run bàbá wa nígbà tí Olúwa wa Jésù bá farahàn pẹ̀lú gbogbo àwọn ẹni mímọ́ rẹ̀. Tẹsalóníkà kínní orí kẹrin. Ẹ̀yin ará, ní ìparí ọ̀rọ̀ mi, a fi Jésù Olúwa bẹ̀ yín, a sì rọ̀ pé gẹ́gẹ́ bí ẹ ti gba ẹ̀kọ́ lọ́dọ̀ wa ní ọ̀nà tí ó yẹ kí ẹ máa rìn bí ó ti wu Ọlọ́run. Bí ẹ ti ń ṣe ni kí ẹ túbọ̀ máa ṣe nítorí ẹ mọ àwọn ìlànà tí a fún yín nípa àṣẹ olúwa Jésù nítorí ìfẹ́ Ọlọ́run ni pé kí ẹ ya ara yín sí mímọ́ ẹ jìnnà sí àgbèrè kí ẹnìkọ̀ọ̀kan yín mọ ọ̀nà láti máa bá aya rẹ̀ gbé pọ̀ pẹ̀lú ìwà mímọ́ àti iyì kì í ṣe pẹ̀lú ìfẹ́kúfẹ́ ara bíi ti àwọn abọ̀rìṣà tí kò mọ Ọlọ́run èyí kò ní jẹ́ kí ẹnikẹ́ni fi ojú tẹ́ńbẹ́lú arákùnrin rẹ̀ tàbí kí ó ṣe arákùnrin rẹ̀ nípa ọ̀ràn yìí nítorí ẹlẹ́san ni olúwa nínú àwọn ọ̀ràn wọ̀nyí gẹ́gẹ́ bí a ti sọ fún yín tẹ́lẹ̀ tí a wá tún kìlọ̀ fún yín nísinsìnyí nítorí ọlọ́run kò pè wá sí ìwà èérí bí kò ṣe ìwà mímọ́ nítorí náà ẹni tí ó bá kọ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ènìyàn ni ó kọ̀ bí kò ṣe ọlọ́run tí ó fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún yín. kò nílò pé a tún kọ̀wé sí yín nípa ọ̀rọ̀ ìfẹ́ láàrin àwọn onígbàgbọ́ nítorí Ọlọ́run ti kọ́ ẹ̀yin fúnra yín láti fẹ́ràn ọmọnìkejì yín bẹ́ẹ̀ gan-an ni ẹ sì ń ṣe sí gbogbo àwọn onígbàgbọ́ ní gbogbo Masidóníà ẹ̀yin ará mò ń rọ̀ yín ẹ túbọ̀ máa ṣe bẹ́ẹ̀ àti jù bẹ́ẹ̀ lọ ẹ gbìyànjú láti fi ọkàn yín balẹ̀ ẹ má máa yọjú sí nǹkan oní nǹkan ẹ tẹpámọ́ṣẹ́ gẹ́gẹ́ bí a ti sọ fún yín ẹ máa rìn bí ó ti yẹ láàrin àwọn aláìgbàgbọ́ kí ó má sí pé ẹ nílò àti gba ohunkóhun lọ́wọ́ wọn. ẹ̀yin ará àwa kò fẹ́ kí ẹ máa ní òye nípa àwọn tí wọ́n sùn kí ẹ má bà á banújẹ́ bí àwọn tí kò nírètí nítorí bí a bá gbàgbọ́ pé Jésù kú ó sì jíǹde. Si bẹ́ẹ̀ gan ni Ọlọ́run yóò mú àwọn tí wọ́n ti kú nínú Jésù wá pẹ̀lú rẹ̀ nítorí à ń sọ ọ̀rọ̀ yìí fún yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa pé àwa tí a bá wà láàyè tí a bá kù lẹ́yìn nígbà tí Olúwa bá farahàn kò ní ṣíwájú àwọn tí wọ́n ti kú nítorí nígbà tí ohun àṣẹ bá dún olórí àwọn áńgẹ́lì yóò fọhùn fèrè Ọlọ́run yóò dún Olúwa fúnra rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run àwọn òkú nínú Jésù ni yóò kọ́kọ́ jíǹde a ó wàá gbé àwa tí ó kù lẹ́yìn tí a wà láàyè lọ pẹ̀lú wọn nínú àwọsánmọ̀ láti lọ pàdé Olúwa ní òfurufú a ó sì máa wà lọ́dọ̀ Olúwa láéláé. ẹ máa fi ọ̀rọ̀ wọ̀nyí tu ara yín nínú. tẹsalóníkà kínní orí karùnún ẹ̀yin ara. kò nílò pé a tún ń kọ̀wé sí yín mọ́ nípa ti àkókò àti ìgbà tí Olúwa yóò farahàn nítorí ẹ̀yin fúnra yín ti mọ̀ hàn dájú pé bí ìgbà tí olè bá dé lóru ni ọjọ́ tí Olúwa yóò dé yóò rí nígbà tí àwọn èèyàn bá ń wí pé àkókò àlàáfíà àti ìrọ̀ra nìyí nígbà náà ni ìparun yóò dé bá wọn lójijì wọn kò sì ní ríbi sá yóò dàbí ìgbà tí obìnrin bá lóyún tí kò mọ ìgbà tí òun yóò bí Ẹ̀yin ará, ẹ̀yin kò sí nínú òkùnkùn ní tiyín tí ọjọ́ náà yóò fi dé bá yín bí ìgbà tí olè bá dé. Nítorí ọmọ ìmọ́lẹ̀ ni gbogbo yín, ọmọ tí a bí ní àkókò tí ojú ti là sí òtítọ́. Ẹ kì í ṣe àwọn tí a bí ní àkókò àìmọ̀kan. Ẹ kì í ṣe ọmọ òkùnkùn. Nítorí náà, ẹ má ṣe jẹ́ kí a máa sùn bí àwọn yòókù ṣùgbọ́n ẹ jẹ́ kí a máa ṣọ́nà kí a sì máa ṣọ́ra nítorí òru ni àwọn tí ń sùn ń sùn òru sì ni àwọn tí ó ń mutí mutí. ṣùgbọ́n ní tiwa ojúmọmọ ni iṣẹ́ tiwa nítorí náà ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a wọ aṣọ ìgbàyà ìgbàgbọ́ àti ìfẹ́ kí a dé fìlà ìrètí ìgbàlà nítorí ọlọ́run kò pè wá sínú ìbínú ṣùgbọ́n sí inú ìgbàlà nípasẹ̀ olúwa wa jésù kristi tí ó kú nítorí tiwa ni ó pè wá sí pé bí a ń ṣọ̀nà ni tàbí a sùn ni kí a jọ wà láàyè pẹ̀lú rẹ̀ nítorí náà ẹ máa tu ara yín nínú kí ẹ sì máa fún ara yín ní ìwúrí bí ẹ ti ń ṣe. ẹ̀yin ará à ń bẹ̀ pé kí ẹ máa bu ọlá fún àwọn tí ń ṣe làálàá láàrin yín tí wọ́n ń darí yín nípa ti olúwa tí wọ́n ń gbà yín níyànjú ẹ máa fi ìfẹ́ yẹ wọn sí gidigidi nítorí iṣẹ́ wọn ẹ máa wà ní àlàáfíà láàrin ara yín. ará à ń rọ̀ yín pé kí ẹ máa gba àwọn tí ń ṣe ìmẹ́lẹ́ níyànjú bẹ́ẹ̀ náà ni kí ẹ máa ṣe sí àwọn tí ó ní ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ máa ran àwọn aláìlera lọ́wọ́ ẹ máa mú sùúrù pẹ̀lú gbogbo ènìyàn kí ẹ rí i pé ẹnikẹ́ni kò fi burúkú gbẹ̀san burúkú lára ẹnikẹ́ni ṣùgbọ́n nígbà gbogbo kí ẹ máa lépa nǹkan rere láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn ẹ máa yọ̀ nígbà gbogbo ẹ máa gbàdúrà láìsinmi ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nípa Kristi Jésù fún yín ẹ má máa da omi tútù sí àwọn tí ó ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ lọ́kàn ẹ má máa fi ojú tẹ́ńbẹ́lú ẹ̀bùn wòlíì ẹ máa wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tí ó bá dára mú ṣinṣin ẹ máa ta kété sí ohunkóhun tí ó bá burú kí ọlọ́run àlàáfíà kí ó yà yín sí mímọ́ pátápátá kí ó pa gbogbo ẹ̀mí yín mọ́ àti ọkàn àti ara yín kí èyíkéyìí má ní àbùkù nígbà tí olúwa wa jésù kristi bá farahàn ẹni tí ó pè yín yóò ṣe bẹ́ẹ̀ nítorí pé olóòótọ́ ni. ẹ̀yin ará ẹ máa gbàdúrà fún wa ẹ fi ìfẹnukonu mímọ́ kí gbogbo àwọn onígbàgbọ́. mo fi olúwa bẹ̀ yín ẹ ìwé yìí fún gbogbo ìjọ kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín.